ẹ má wọ. gbogbo àwọn tó ń ṣètò fún mi. ẹ ó dàn. wọ́n máa gba ẹgbẹ́ wọn padà. màmá. torí wọn ò ní tèmi sí wàhálà báyìí torí pé mo dúró sí i mo ti kábàámọ̀ pé mo dúró sí i. mọ́mì. kíkú wa lọ bá jòsì go bẹ́ta mọ́mì. ìkú ẹrù mọ́mì ọba sọ pé wọ́n ti kó gbogbo ẹrù lé mọ́mì wà mí ò sí lẹ́ngbọ̀n gbàtọ́ wá kú ẹrù. wọ́n dá owó fún ọmọ yẹn tó fi gbà lẹ́yìn. wọ́n dá owó fún ẹnìkan ló ẹ mi ò sílẹ̀ mò ń pe àdúrà pé àdúrà mo pe àbúrò mi pé kó má dẹrù Mohbad síta àwọn náà ṣàǹgbọ́n pàfẹ́ dẹrù Mohbad síta sọfẹ́ tẹ̀rù ẹ̀ ṣòfò ní ṣe bọ́n má búrò ṣé mo ní kí mo mi má jogún ọkọ ẹ̀ ni wọ́n sọ pé mo fẹ́ jogún wọ́n ṣe pèlè mi lórí àgbà bí wọ́n bá fún ọ kí wọ́n ṣe má pè mí mọ́ o lórí ọ̀rọ̀ yìí ṣe rí nǹkan tí láyàdó ńlá àti àti tàbí wọn ṣe bẹ́ẹ̀. tí wọ́n ṣépè fún mi tí wọ́n ṣépè fún láyàdó flat yẹmi àti láyàdó ọ̀làṣà àti kàmínà ṣe. wọ́pọ̀ nígbà yìí ti gbọ́ ńlá tó ń pẹ́ mo dúró tí mo ń yìí. mọ́mì ẹ mọ́mì nǹkan tí àwọn ojú mi ti tó ń pẹ́ mo dúró tí mo ń yìí. mọ́mì. mo mọ̀ nǹkan tí àwọn èèyàn ṣe fún mi. mo mọ̀ nǹkan tí tó ti ṣe fún pápátá torí mo ń mi mo dẹ̀ dúró sí ní ọkọ̀ kan ó ní Mohbad máa dá fún gbogbo wa. ẹlẹ́dàá Mohbad máa dá ọjọ́ ayé ìjòsí jẹ́tọ́ ẹ wá padà sí mi lórí mọ́ọ̀nì àjàbí máa dáa fún ẹ tó bá ṣe pé mo ṣèkà fẹ́ ní kọ́kọ́ sí gbangba ó ní àwọn mi máa bí ayé rè ó láyé ẹjọ́ sars máa bí ayé rè kó tó ṣe ó ní wọ́n ṣe mí lóore ni gbogbo ìtẹ̀jẹ̀ ṣe mí lóore ni wọ́n àbí ṣèṣì pẹ̀jú oṣù mọ́ mi àṣeyọ́lẹ̀ ń pa torí pé mo rí pẹ̀jú oṣù mọ́ náà inú mi jù mo wá fi ara sí i sọ́dọ̀ ẹ wá ṣe gbogbo ẹ wá pọ̀ sí fún mi bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ fún mi ní ìlọ́po méje àdàbí tó bá ṣe pé mo dára yẹ ṣùgbọ́n wọ́n á lè dalẹ̀ lọ́la o ṣùgbọ́n lọ́wọ́ tí mo sì dúró báyìí. ọlọ́run ti ẹ̀ jẹ́kẹ́ ọlọ́run jẹ́kẹ́ dalẹ̀ ó dọ̀. àti ọba máa mọ́ lọ́ta ìmọ̀ ọ̀tún lè ṣẹ̀. mọ́mí ẹ̀lọ́kọ́tà ìfojú mi rí. mọ́mí mọ́mí. ẹ̀lọ́kọ́ tí wọ́n ṣe fún mi mọ́mí kó bá síta pé mo lọ kó ẹrù mọ́mí mọ́mí ẹ ní sùúrù lọ ẹ ní sùúrù. pẹ̀lú ọba ẹ ṣe fún mi. mọ́mí. pẹ̀lú mo dúró sí ọmọ yẹn mo dúró sí àwọn dúró sí wọn gbogbo ẹbí dà sí mi. ilé ọ̀sẹ̀ dúró sí gbogbo ẹbí ló dà mí nù mo dúró sí pẹ̀lú ilé ọkọ inú kan máa dà kù àdàbí dẹ̀ máa dà. mọ́mí ẹ oríṣiríṣi mi sì máa dà fún wọn. mọ́mí mi ò lè máa withstand ọ̀rọ̀ ẹ̀ so wọn lis ten kí n gbọ́rọ̀. ṣé ẹ rí bẹ́ẹ̀ láyàsì ló dẹ̀ pé mama sita. ẹ máa gbọ́ ṣe wùmí kọ́ ló pe mama sita láyàsì ló pe mama sita mama sita sọ fúnra ẹ̀. ọtúnba ṣe rí àwọn tó ń sọpọ́ọ̀tì lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí mo mọ nǹkan tí mo ṣe tí mo fi sọ pé ọkùnrin ni mo fẹ́ rí ní òkè pé mi ò fẹ́ ọkàn mo dẹ̀ ọlọ́run dẹ̀ rí gbogbo nǹkan tí mo ní everything tí n bá ní ni mo fi ń protect ìyàwó Mohbad tí mi ò dẹ̀ ní fẹ́ kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí i mo dẹ̀ bẹ̀ àwọn èèyàn mo máa ń bẹ̀ wọ́n gan pé ẹ wá ẹ má dragi àwọn pípù yìí nǹkan tó bá lè àfẹ́ẹ̀tì Wùnmí Látọ̀rọ̀ ẹ má sọ pé a máa fi ẹ́ ṣèyá má wọ́rì no ẹ má jẹ́ kí a lè ṣe fún bàbá bọ́ ṣe rí ìyá yẹn hundred percent ṣe understand ó wọnú ọmọ yẹn gan mi ò dẹ̀ fẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ṣe get so any dragi tá a bá fẹ́ dá ọmọ òun mi ò ràn wá kò mọ̀ pa gbogbo nǹkan tí a sọ yìí sí but ibi tí màmá máa lọ òun mọ̀ ẹ́ sọ fún yín pa àwọn nǹkan míì wà tó yẹ pé mo ti gbọ́ mi ò ní choice ju pé kí n fi ọpọlọ àti ọgbọ́n sọ ọ̀rọ̀ liars àti ọ̀rọ̀ màmá kí n fọpọ́ kí n fi brain kí n fi sọ̀rọ̀ wọn lọ nìyẹn mo dẹ̀ fi ọ̀pọ̀lọpọ̀ ló máa understand true ọ̀rọ̀ tí màmá yẹn sọ so a nídàá ti jẹ́ kí ká gbọ́dọ̀ jẹ́ kí wàhálà wà láàrin wa ká mọ bá a ṣe fẹ́ ran fámìlì yẹn lọ́wọ́ tá a máa ṣe kíni even tá bá ní evidence tá a bá ní kíní kò ń ṣe public talk kò ń ṣe public issue àwọn ọ̀rọ̀ kan wà á ní ìdẹ̀ public for God's sake for God's sake ẹ jọ for God's sake á ní ìdẹ̀ public òun mo ń sọ fún ilẹ̀ kan pé a máa ń ṣọ́ ẹnu pò sọ̀rọ̀ ni ẹ fẹ́ like mi àbí tí n bá ti ń dálẹ̀ tí mo àtàkì òun lẹ máa fi like me I will never do that nǹkan tó bá lè affect mi tí ò ní jẹ́ kí peace wọnú family yẹn èmi ò ní ṣe o mi ò ní ṣe ṣe understand so mo kàn fẹ́ kí èmi ò mọ bí inú màmá ṣe tó ṣe ń rí bẹ́ẹ̀ ká lè mọ iṣẹ́ tí a fẹ́ ṣe Pythagoras òun ni mo yẹ try láti pè ìyá ẹ̀ wọlé ọlọ́dẹ ti fún mi ṣe mo ti try màá dẹ̀ make sure pé mo sì ṣe nǹkan tí mo fẹ́ ṣe tó máa wà perfect ẹ má jà create ọ̀tá fọmọ ẹ̀ àwọn ọ̀rẹ́ àwọn tó lè máa support ẹ jẹ káàkiri. king rice yes ẹ kú iṣẹ́ sorry o mr luwatosi mo kàn fẹ́ sáré sọlẹ ni that's one of the things tá à ń sọ the other day nígbà tó ń sọ pé fídíò ṣẹlẹ̀ ọ send the video sí mama. níbo ni màmá ti ń gẹ̀ẹ́tì feelings àbá ìdí à ń pé ọmọwùnmí ló ń ṣe àwọn nǹkan míì tó bá gbọ́ online níbo ni àwọn awo ló ń sọ ọ̀rọ̀ yẹn fún wọn àwọn iṣẹ́ tèmi rò bóyá ẹ nílò láti ṣe nìyẹn lẹ́yìn tẹ́ bá ní access mama directly tí bá sọ̀rọ̀ sí i kò ń ṣe ọmọ mi ò fọ̀rọ̀. mo ní kọ́mẹ̀ntì yìí bàbá ti ṣe ti láàbù.